أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوكم الله وبا وباتي ننو أنورك ó sọ wá jí ọjọ́ ìní ní ayé alálùbáríkà tí a ti ń ka ìdánilẹ́kọ̀ọ́ nínú tíra umdatul ahkam ti abdulgani almaqdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí a ó dìde lórí àdísì ẹlẹ́ẹ̀kẹsàn-án an aisha ta rọ́bì allahu anha qalat. كان رسول الله صلى الله عليه وسلم يعجبه التيمن في تنعله وترجله وطهوره وفي شأن كله أبا أبا وري التي التي عائشة يوا النبي صلى الله عليه وسلم الله بك يونسي أني النبي صلى الله صلى الله عليه وسلم أني فسي kó máa bẹ̀rẹ̀ gbogbo nǹkan láti apọn ọ̀tún rẹ̀ tí ó bá wọ bàtà bàtà ẹsẹ̀ ọ̀tún ni ó kọ́kọ́ wọ̀ kódà bí ó bá kóòmù orí rẹ̀ agbọ̀n ọ̀tún ni ó kọ́kọ́ kóòmù kódà nínú gbogbo àwọn ìmára tí anabi sallallahu alayhi wa sallam máa ń ṣe níbi àlùwàlá bí ìwẹ̀ apọn ọ̀tún ló máa ń kọ́kọ́ ń fọ̀ wa fi sha'nihi kulli àti gbogbo àwọn oríṣiríṣi nǹkan tí anabi sallallahu alaihi wasallam fẹ́ ṣe tó bá jẹ́ pé àwọn nǹkan tó lọ́lá ni agbọn ọ̀tún ni anabi sallallahu alaihi wasallam máa ti ń bẹ̀rẹ̀ sísọ àfáàtò ní an Aisha radiyallahu anha agbawa láti ọ̀dọ̀ Aisha ó ní ìyàwó anabi sallallahu alaihi eléyìí sì ó ṣe àfihàn àjùlọ àti ìgbéga tí ń bẹ fún àwọn ìyá ńlá wa àwọn ìyàwó ànábì muhammad sallallahu alayhi wa sallam pàápàá jùlọ ibùmà olódodo ọmọ olódodo aisha ọlọ́run bá kí ó yọ́nú sí wọ́n máa ń gba oríṣiríṣi ọlọ́kan ọ̀jọ̀kan ọ̀rọ̀ àbí iṣẹ́ wá láti ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa ní àwọn tó máa ń ṣe nínú ilé ẹ̀ lẹ́yìn tó jẹ́ pé tí kì í bá ṣe àwọn kò sẹ́lòmíì tó lè ru irú àwọn nǹkan yẹn iṣẹ́ ni tó jẹ́ pé inú ilé ànábi sallallahu alaihi wasallam ló ti máa ń ṣe tí kì í bá ṣe àwọn ìyàwó ẹ̀ irú àwọn iṣẹ́ báwọn ò lè hàn sí wa látàrí èyí ó mú wọn wọn gba àwọn ẹgbàwọ ọ̀rọ̀ tí ó kọ́ wa ní ọlọ́kan ọ̀jọ̀kan ìmọ̀ àti ẹ̀sìn àti oríṣiríṣi àwọn nǹkan tá a lè ṣe tí a ó fi ní ìgbádùn ayé àti ọ̀run ọlọ́wọ́ bá kí ó yọ́nú sí wọn. Aisha ìyàwó anabi sallallahu alayhi wa sallam ó ń fún wa ní ròyìn pé nínú ìṣesí anabi sallallahu alayhi wa sallam ó nífẹ̀ẹ́ sí kó máa síwájú apọ́n ọ̀tún ṣe gbogbo tí ó ṣe kódà bí ó wọ bàtà bàtà ẹsẹ̀ ọ̀tún ni ó wọ̀ kódà bí ó kó mu orí ẹ̀ agbọ̀n ọ̀tún ni ó kó kódà gbogbo àwọn tó jọ mọ́ ìmára àlùwàlá ni ìwẹ̀ ni gbogbo ẹ̀ agbọ̀n ọ̀tún ni anabi sallallahu alayhi wa sallam máa ń kọ́kọ́ ń bẹ̀rẹ̀ sí fọ̀ kó tó pọn kó tó fọ̀ òsì àti gbogbo àwọn ọlọ́kọ̀ọ́lọ́jà jésì anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí wíwọṣọ àbí wíwọ ṣòkòtò kódà níbi oorun agbọn agbọn ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀tún ni anabi sallallahu alaihi wasallam máa ń kọ́kọ́ fi lélẹ̀ kó tó di pé ńgbà tó bá tó bá sùn tuntun rẹ̀ yóò tún ṣéǹjì agbọn kejì níbi oúnjẹ ọwọ́ ọ̀tún ni anabi sallallahu alaihi wasallam máa fi ń jẹun kódà bí ó bá mu mi ni anabi sallallahu alaihi wasallam máa fi mu èmi ni aisha gbà lérò pẹ̀lú wa fi sha'nihi àti gbogbo àwọn ọlọ́kanjọ́kan òjọ̀kan ìṣesí ànábì sallallahu alaihi wasallam ọ̀pọ̀ agbọ̀n ọ̀tún ó ní ànábì ti bẹ̀rẹ̀ gbogbo tí ó bá ṣe. Ah, sísọ pé kana rasulullahi sallallahu alaihi wasallam yu'jibuhu at-tayammum ànábì sallallahu alaihi wasallam ó nífẹ̀ẹ́ sí kó máa ṣe nǹkan lágbọ̀n ọ̀tún hadithi ẹ̀rí ni tó fi hàn pé tí a ó bá wẹ̀ agbọ̀n ọ̀tún ìhà agbọ̀n ọ̀tún lákọ̀ọ́kọ́ fọ̀ kó tó di pé a ó fọ ìhà agbọ̀n òsì bákan náà tí a bá sàlùwàlá gbogbo àwọn oríkèé tá a máa ń fọ̀ tó pé méjì oríkèé ọ̀tún lákọ̀ọ́kọ́ fọ̀ kó tó di pé a ó fọ oríkèé òsì níbi ọwọ́ àbí apá àmì ọwọ́ àbí apá àbí ẹsẹ̀ gbogbo ẹ̀ agbọ̀n ọ̀tún òní a ó kọ́kọ́ fọ̀ kó tó di pé a ó fọ apọn òsì gbogbo eléyìí ó ní anabi sallallahu alaihi wasallam ló nífẹ̀ẹ́ sí jù nínú gbogbo àwọn ọlọ́kọ̀ọ́jọ́ka àlámàrí rẹ̀ léyìí tó bá ṣe pàtàkì agbọn ọ̀tún ni anabi sallallahu alaihi wasallam ti ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n kẹ́lìmà àtẹ̀yẹ́mùnù ọ̀tún kẹ́lìmà yìí wọ́n mú wá láti al-yumnu oore albarka oore tó pọ̀ òní wọ́n ń pè ní ọ̀tún ìdínú tó fi jẹ́ pé wọ́n fi wọ́n fi sọ pé ọwọ́ anẹ́bísà ọlọ́run ọba ò ní agbọn òsì gbogbo agbọn méjèèjì tọlọ́run ọ̀tún ni èyí ni pé oore ni so kẹlma ọ̀tún yẹn láti bi oore ìtumọ̀ ọ̀tún ní èdè larabic aliyumnu oni kathrotul khair oore tó pọ̀ àti albarka ìdí nìyẹn tó fi jẹ́ pé ó wá nínú alukur'an gbogbo nǹkan tí ọlọ́run bá fẹ́ fi sọ nípa agbọ̀n ọ̀tún àbí agbọ̀n òsì agbọ̀n ọ̀tún ní ọ̀kọ̀ọ̀kọ̀ mention kó tó di pé yọ mention agbọ̀n òsì àwọn ní àyè oríṣiríṣi tírú ẹ̀ ti wá nínú alukur'an gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé awalam yaraw ila ma khalaqa Allahu min shay'in. يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون sáwọn èèyàn ò rí wọn ò róye ni kí wọn wo sí ohun tí Ọlọ́run ọba dá tó yẹ pé òjìji wọn yóò mì sọ́tún yóò mì sótì láti máa ṣe sùjádà fún Ọlọ́run ọba so ibi Ọlọ́run kọ́kọ́ dárúkọ agbọ̀n ọ̀tún kó tó dá agbọ̀n òsì bákan náà nínú àyà tó lọ́n ti ní wa nuqallibuhum dhata al-yamin wa dhata al-shimal wa kalbuhum basitun dhira'ihi bil-wasid bákan náà níbi ọlọ́run ti sọ pé idh yatalaqa al-mutalaqiyani 'ani al-yamin shimal agbọ̀n ọ̀tún kó tó di agbọ̀n òsì 'ani al-yamin shimal 'izin làwọn oríṣiríṣi àwọn ọlọ́kan ọ̀jọ̀kan aya alukur'an yóò kọ́kọ́ dárúkọ agbọn ọ̀tún kó tó dákọ agbọn òsì eléyìí ló fà tó fi jẹ́ pé ibùn gan àwọn tí wọ́n wọ àlìjẹ́nà àtàwọn tí wọ́n wọ ná ọlọ́run pè wọ́n ní ìjọ apá ọ̀tún àti ìjọ apá òsì àwọn apá ọ̀tún làwọn tí wọ́n wọ àlìjẹ́nà àwọn alápá òsì ni àwọn tí wọ́n wọ iná so eléyìí ó fún wa ní picture kí ni ìdí tó fi jẹ́ pé anabi sallallahu alaihi wasallam fi ń fi bẹ̀rẹ̀ nǹkan ní agbọ̀n ọ̀tún kó tó di pé agbọ̀n òsì tí wọ́n bá jókòó ní inú ìjọ tí wọ́n gbé nǹkan mú wá fún anabi sallallahu alaihi wasallam tó fi jẹ́ pé gbogbo àwọn tí wọ́n jókòó káàkiri anabi lọ fẹ́ kún omu nú ẹ̀ láti bi agbọ̀n ọ̀tún rẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ bó ti wulẹ̀ orí ẹnikẹ́ni tó bá wà lágbọ̀n ọ̀tún ẹ̀ òun náà ni ó kọ́kọ́ mu kó tó di pé àwọn yòókù náà mu so ọlọ́run ọba ó ka àwọn àwọn tí wọ́n rí oore wọ àlìjẹ́nà ó kà wọ́n sí apá ọ̀tún àwọn tí wọ́n sórí ibú tí wọ́n wọná ọlọ́run mọ́ka wá kún wọn ó pa sí apá òsì wa ashabul ma ashabul fi sidirin makhdud wa tal'in mamdud àwọn apá ọ̀tún kí ni ti ń ta àwọn wọlé apá ọ̀tún yẹn àwọn ni àwọn tí wọ́n wà nínú oko ọlọ́jọ́ ọlọ́kan ọ̀jọ̀ka àwọn nǹkan oko tí wọ́n wà nínú garden èyí ni pé ọgbà aljanna tó yẹ pé oríṣiríṣi àwọn ọlọ́kan ọ̀jọ̀ka oúnjẹ nǹkan èso ni wọ́n máa jẹ a sì mọ̀ pé àwọn tí wọ́n wọ̀ náà wò nírú nǹkan bá ń jẹ bákan náà ọlọ́run sọ pé wà ashabu shimal ma ashabu shimal fi samumin wahamim àwọn apá ọ̀tún àwọn apá òsì àwọn òun làwọn tí wọ́n wà lápá òsì àwọn ni àwọn tí wọ́n máa mi tí wọ́n máa mu omi tí gbogbo òfun àti ẹ̀dọ̀ wọn tí ó já kélekèle bọ́ọ̀lẹ̀ nígbà tí wọ́n bá mu omi náà torí gbígbóná tó gbóná ọlọ́ni wa amma in kana min ashabil yamin fasalamun laka min ashabil yamin ẹnikẹ́ni tó bá jẹ́ apọ́ tó bá jẹ́ ìjọ apọ́ ọ̀tún àwọn èèyàn ní àlàáfíà ni ó wà fún wọn lóòjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama bákan náà ọlọ́run tún ṣe pé ìwé wà táwọn gbà níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ìwé iṣẹ́ wa àwọn tí wọ́n wọ aljanna wọ́n fún wọn ní ìwé tiwọn pẹ̀lú ọwọ́ ọ̀tún wọn fi gba ìwé wọn eléyìí ni àlàámà pé oore ni wọ́n gbà àwọn tí wọ́n wọ náà àwọn tí wọ́n wọ náà ọwọ́ òsì ni wọ́n ti gba tiwọn èyí ò ní àmì tó fi hàn yí pé iná làwọn wọ̀ ọlọ́run ọba kí kọ́ mọ̀ kà wọ́n kún wọn ọlọ́ni wà á mà man utiya kitabahu biyaminihi fayaqulu ha umu qura'u kitabiya inni dhanantu anni mulaqin hisabiya fahuwa fi 'ishatin radiyah àmọ́ àwọn tí wọ́n gba tírà tiwọn àbí ìwé iṣẹ́ wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún àwọn inú ọ̀wà máa fi tírà wọn hàn gbogbo èèyàn pé ẹ wá ka tírà mi èmi ti gba tèmi o àbẹ́yìn o ti gba tèmi ni mo ti gbà á torí pé n tó dùn ohun tó múnú dùn lọ́wọ́ nù tírà náà àwọn èèyàn ni wọ́n wà nínú ìdẹ̀ra àti ìdùnnú torí pé ọlọ́run ọba ti yọ́nú sí wọn ṣùgbọ́n àwọn tó wọ́n gbà tiwọn pẹ̀lú ọwọ́ òsì àwọn ni wọ́n máa fi tírà tiwọn pamọ́ wọ́n máa sọ wípé laytani lam uta kitabiya mi ò tí ì gba tètè mi mi ò rí tèmi gba bẹ́ẹ̀ ni ó sì wà lọ́wọ́ rẹ̀ torí pé ọwọ́ òsì ló fi gbà yọ àmọ́ fi pamọ́ sẹ́yìn wàlám adìrì má hisabiya mi ò mọ́rú kí ni ìdájọ́ tí ó wà lórí mi lónìí torí pé mi ò tí gba report sheet tèmi àpèjúwe ilé ayé ńbẹ àpèjúwe ọ̀run ńbẹ ilé ayé a ó rí i pé àwọn ọmọ ilé ẹ̀kọ́ ẹni ó ṣe dáadáa tó bá gba report card rẹ̀ yóò gbé tiẹ̀ lọ́wọ́ gangan ni tó kálukú ọmọ rí gbogbo ẹni tó wá ah ó ti gba report card rẹ̀ jẹ́ àwò lọ jẹ́ wéréwéré ní ọ̀sàrè fún wọn torí pé ọmọ pé tó ń gbà tó dáa ni ṣùgbọ́n ẹni tí ọba pass ọwọ́ ma fi tiẹ̀ pamọ́ ni kódà tó bá mú kó délé látòjú ọ̀nà gan ni ó ti sọnù torí pé kò ní fẹ́ káwọn òbí ọmọ tọ́gbà àpèjúwe ọ̀run ń bẹ láyé so eléyìí àfihàn ọlá ti àbí gbogbo àwọn nǹkan téèyàn máa ń ṣe lóore kéèyàn máa bẹ̀rẹ̀ ní agbọ̀n ọ̀tún so anabisa salam ó máa ń wù kọ́ ẹ pé gbogbo nǹkan ni ó máa ṣe ní láti ẹ ní ó máa bẹ̀rẹ̀ pẹ̀lú agbọ̀n ọ̀tún tí ó bá wọ bàtà tí ó bá kó mórí àbí tí ó ṣe ìmára gbogbo nǹkan rẹ̀ dé agbọ̀n ọ̀tún náà ni anabi sallallahu alayhi wa sallam ló ti máa ń bẹ̀rẹ̀ ìdúnú tó fi jẹ́ pé wọ́n nú àgbàwọ́ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó sọ wípé idhan ta'ala ahadakum falyabda bilyamin wa idha naza'a falyabda bishimal litakun al-yumna awwaluhuma tun'al wa akhiruhuma tunza. ipe ẹnikẹ́ni nù yín tí ó bá wọ bàtà kó pé ẹsẹ̀ ọ̀tún ni ó kọ́kọ́ ti bọ̀wọ̀ bàtà rẹ̀ tí ó bá bọ́ bàtà lẹ̀ kó jẹ́ pé ẹsẹ̀ òsì ni ó kọ́kọ́ bọ́ nínú bàtà rẹ̀ kó fi jẹ́ pé apọn ọ̀tún ni ó kọ́kọ́ wọ̀ apọn agbọn òsì ni ó kọ́kọ́ yọ so eléyìí ni ẹ̀kọ́ tí anabi sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa nírú àwọn oríṣiríṣi àwọn tí tó yẹ pé ó lẹ̀ mọ́ wa ní gbogbo ìgbà máa ń ṣe tá a bá ti ń sẹ̀mí kò sínú wa tí ò ní jí láàárọ̀ kó wọ bàtà jáde kò sínú wa tí ò ní padà délé kó bàtà lẹ̀ ṣé irú àwọn ẹ̀kọ́ anabi sallallahu alayhi wa sallam yìí ṣé à ń mójútó torí ká lè rí oore tí ń bẹ ń bẹ pàápàá jùlọ torí pé a kọ́ṣe pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam kìí ṣe bàtà nìkan ó ní anabi sallallahu alayhi wa sallam ló máa ń sọ agbọ̀n tó ń ṣe kódà tí anabi sallallahu alaihi wasallam tó bá fẹ́ wọ mọ́sálásí ẹsẹ̀ ọ̀tún ni ó kọ́kọ́ fi wọ inú mọ́sálásí nígbà tí ó bá jáde ẹsẹ̀ òsì ni ó kọ́kọ́ mú jáde. so eléyìí ni ẹ̀kọ́ anabi sallallahu alaihi wasallam torí pé ìwọ mọ́sálásí ìwọ àyè àyè tó dáa àyè tó lálùbáríkà àyè tó rí bẹ́nu ẹ̀ so ìdí inú tó fi yẹ pé anabi sàlá sàlá kọ̀kọ́ mú ẹsẹ̀ ọ̀tún wọnú ẹ̀ téèyàn ọba sì jáde síta bí ìgbà téèyàn jáde lọ lọ ọjà ni torí pé ntọ́ yàtọ̀ sí lẹ́yìn mọ́sálásí òde oríṣiríṣi àwọn nǹkan aburú ló wà nínú àwọn ẹ̀ṣẹ̀ èyí tó dúró rí èyí tó wọ́n ń ṣe àti oríṣiríṣi àwọn ọ̀nà tá a gbà ń ṣe ẹ̀ṣẹ̀ fún ọlọ́run ọba tá a bá ti ń jáde kúò anabisa sallam yọ àkọ́kọ́ fi ẹsẹ̀ ò sì jáde kúrò nínú oore tó wà nínú rẹ̀ bákan náà tí anabi sàlọ sàlám tó bá fẹ́ wọ ilé rẹ̀ gan fún rẹ̀ ẹsẹ̀ ọ̀tún ni ó kọ́kọ́ mú wọlé nígbà tí ó jáde ẹsẹ̀ òsì ni ó kọ́kọ́ mú jáde bákan náà tí ó wọ ilé ẹ̀gbin níbi tí ó ti bá bá ilé tọ̀ àbí ilé ìgbọ̀nsẹ̀ ẹsẹ̀ wo ni anabi sallallahu alayhi wa sallam kọ́kọ́ mú wọ̀ ẹsẹ̀ ọ̀tún ẹsẹ̀ òsì ìdí ni pé àyè tí ó wọ̀ àyè ìdọ̀tí ni àyè ẹ̀gbin ni ibi táwọn àwọn àlìjànú burúkú wọn máa tí wọn máa ń jókòó sí ni ìdí nu tọ́ pé anabi sallallahu ẹsẹ̀ òsì ni ó kọ́kọ́ mú wọlé nígbà tí ó bá jáde ẹsẹ̀ ọ̀tún ni ó mú jáde torí pé ń jáde kúrò ní ààyè tí ó dá lọ sí ààyè tó dáa jù mo rò póyé so eléyìí ó ní ẹ̀kọ́ tí anabi sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa débi pé Aisha oní tí anabi bá fẹ́ kóòmù orí ẹ̀yìn ẹ̀ wò kódà kí kóòmù orí lásán ká tún irun ṣe agbọ̀n ọ̀tún ni anabi sallallahu alayhi wa sallam yóò kọ́kọ́ ṣe kó tó ṣe agbọ̀n òsì so ìdánilẹ́kọ̀ọ́ tó tó péye ni tí anabi sallallahu alayhi wa sallam tó yẹ pé gbogbo ọgbà kì í fi kì í ṣe àṣìṣe láti ṣe irú àwọn nǹkan báyìí eléyìí ó fi hàn pé agbọn ọ̀tún ó lóore ó torí pé ó kọ́ tí wọ́n ti sọ náà nù this is why tí fi ń sọ pé ọlọ́run ní agbọn òsì tí wọ́n ní yaduhu al-ayman wa kullu yadayhi ayman àwọn wa kullu yadayhi yamin agbọn ọ̀tún ọlọ́run gbogbo agbọn sí ni ọ̀tún lọ́dọ̀ ọlọ́run tiẹ̀ torí pé kò ní òsì sódà tí wọn fi ní fi nǹkan nǹkan tó burú wọn fi rọtì mọ́ ọlọ́run ọba bákan náà anabi sàlá ó fi kọ́ wa pé báwo bá jẹun báwo bá mu báwo bá gba nǹkan àbí báwo bá fúnni ní nǹkan ọwọ́ ọ̀tún òun là á máa fi ṣe gbogbo ẹ̀ nínú ẹgbà ọ̀rọ̀ tán gbà wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní idha akala ahadukum falyakul biyamini wa idha shariba falyashrab biyamini fa inna ash-shaytana yakulu bishimal wa yashrabu bishimali ìpè tí ẹ bá fẹ́ jẹun ẹ jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún yín tí ẹ bá fẹ́ mumi àbẹ́ fẹ́ mu nǹkan ẹ mú pẹ̀lú ọwọ́ ọ̀tún yín torí pé èṣù ẹni ẹ̀kọ́ oní ń ń mu pẹ̀lú ọwọ́ òsì so tẹ́ bá ti mú mi tẹ́ ń jẹun pẹ̀lú ọwọ́ òsì ẹ kọ́ ìṣe ni ọlọ́run bá kó sọ wa sọ. so kìí ṣe jíjẹ nìkan kìí ṣe mímu kan nìkan kódà bí anabi sàlám sàlám tí ó bá fún yẹn ní nǹkan ọwọ́ ọ̀tún òní ó fi fún ni tí ó gbà ọwọ́ ọ̀tún ni ó fi gbà á èyí ẹ̀kọ́ ni tó dáa jùlọ. ìdínú tí anabi sallallahu alayhi wa tó fi sọ pé liyakul ahadukum biyamini waliyashrob biyamini waliyakhud biyamini waliyucti biyamini fa inna shaytana yakulu bishimalihi wayashrobu bishimalihi wayucti bishimalihi wayakhud bishimalihi. anabi sàlá sàlám ní tí ẹ bá fẹ́ jẹun àbí ẹ bá fẹ́ mu àbí ẹ bá fẹ́ fúnni ní nǹkan àbí ẹ fẹ́ gbà á gbogbo yẹn pátá ẹ ṣe pẹ̀lú ọwọ́ ọ̀tún torí pé èṣù oníjẹ tí ń mu tí ń fúnni tí ń gba nǹkan pẹ̀lú ọwọ́ òsì ẹ má fi ẹ má fi ẹ má ẹ má ẹ má ẹ fi ara yín jọ èṣù. so eléyìí. Ah, ó ṣeni láàánú kùjọ ó ṣeni láàánú pé àwọn ẹlòmíì láwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí tó yẹ pé wọ́n ń kọ́sí àwọn àwọn àwọn àwọn àwọn ọmọlẹ́yìn Paul àbí àwọn àwọn ṣètàn tó yẹ pé tí wọ́n bá jẹun wọ́n làwọn ń soge ọwọ́ òsì ni wọ́n fi jẹun ọwọ́ òsì wọ́n fi mumi eléyìí ló fi hàn yí pé ọ̀làjú ni wọ́n torí pé tẹ́ ẹ bá ń jẹ pẹ̀lú ọwọ́ apọ́n ọ̀tún àbí apọ́n ọwọ́ ọ̀tún èyí ń fi hàn pé ẹ ẹ ṣe ọ̀làjú eléyìí àṣìṣe gbáà ni kì í ṣe ń tọ́ da ká kọ́sí pẹ̀lú àwọn tí àwọn àwọn àwọn ọ̀tá ọlọ́run so ká tẹ̀lé sunna nabi sallallahu alayhi wa sallam ló fi dáa jù so eléyìí fi hàn pé gbogbo àwọn nǹkan tó bá tó bá lóore àwọn nǹkan tó bá dáa apọn ọ̀tún ni ànábì sàásàlà máa fi ń kọ́kọ́ ń bẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n èyí tí ò bá dáa ni ànábì sàásàlà máa ń fi apọn òsì ṣe ìdí nu tó fi jẹ́ pé ànábì sọ pé la yamasanna ahadukum dhakarahu biyamini wa huwa yabulu wala yatamassah minal khala biyamini wala yatanaffas fil ina ànábì sàásàlà ni ẹnì kọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ gbá àdákàrí rẹ̀ mú nígbà tí ń bá ń tọ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún kó fi gbá àdákàrí rẹ̀ mú torí pé ọwọ́ tí ń fi ó máa fi ṣe àwọn tó dáa ni pàápàá jùlọ oúnjẹ àti mímu àtàwọn oríṣiríṣi ọlọ́kọ̀ ọ̀jọ̀kan nǹkan tó dáa tí ń fọwọ́ ọ̀tún ṣe kọ̀ wá ní dá kó máa fi ọwọ́ rẹ̀ gbá àdákàrí rẹ̀ jíbi tẹ́gbìn tí ń jáde kó máa fi ọwọ́ ọ̀tún gbámú bákan náà nígbà tí ó fọ ẹ̀gbin kúrò lára rẹ̀ ní ìjáde ìtọ̀ àbí ìjáde ìgbọ̀nsẹ̀ kó má fi ọwọ́ ọ̀tún fọ kó fi ọwọ́ òsì fọ torí pé ọwọ́ ọ̀tún ọwọ́ tí tó lóore ni tó dáa tá a máa fi ń ṣe àwọn tí ó dára so eléyìí fi hàn pé ṣẹ̀ríà nabi sallallahu alayhi wa sallam ó máa ń fi agbọ̀n ọ̀tún ó máa ń fi ń ṣe ohun tó dáa ohun tó bá dọ̀tí gẹ́gẹ́ bíi ìmára àbí istijmar àbí títàbà ó ní anabi sallallahu alayhi wa sallam máa ń fi ọwọ́ òsì ṣe bákan náà anabi sallallahu alayhi wa sallam ó kọ̀ fún gbogbo ẹni tí ó máa lo ọwọ́ òsì rẹ̀ láti fi ṣe ntọ́da tí ó fi ọwọ́ ọ̀tún lẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe sọ fún arákùnrin kan tí ó rí nígbà tó ń jẹun pẹ̀lú ọwọ́ òsì anabi sallallahu alayhi wa sallam ní kúl bí jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ wọ́n ní ní arákùnrin yẹn bá ní la astata ipe òun ò lè jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún ọwọ́ sì ni òun ń lò ní anabi sàlọ́sàlám bá ní lastatata ó sì ní lè fi ṣe nǹkan kan ní arákùnrin yẹn torí pé ma mana'ahu illa al ohun tí ó jẹ́ kó gba ìdánilẹ́kọ̀ọ́ anabi sàlọ́sàlám ò ní girimankai. Uh, ìgbéraga ni ó jẹ́ kí kọgbà ìdánilẹ́kọ̀ọ́ anabi sallallahu alayhi wa sallam ìdínú tánàbí sọ pé lẹ́sítọ̀tàtà ò ní lè ṣe wọn lárakùnrin yẹn títí ó fi fi ilé ayé rẹ̀ lẹ̀ kò lè fi nkankan sí ọwọ́ ọ̀tún kò lè fi ọwọ́ ọ̀tún sí nkankan mọ́ kódà oúnjẹ tó lóun ò lè fi jẹun kò lè fi jẹun bẹ́ẹ̀ ni ò lè fi ṣe nkan míì títí ó fi kó lè ayé torí pé ohun tí anabi sọtara sallam tó ṣe àdúrà lórí ẹ̀ pé lẹ́sítàtàtà ò ní lè ṣe láéláé eléyìí jẹ́ ìbínú ọlọ́run sí i torí pé ọlọ́run ti kì wá ń lọ nínú alukur'an ipe a ò gbọdọ̀ ṣe orí a gbọdọ̀ ṣe gírímánpé pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam a sì gbọdọ̀ fi iṣẹ́ anabi sílẹ̀ ṣe nǹkan míì àbí ntí anabi bá pa wá a ò gbọdọ̀ filẹ̀ lọ ṣe nǹkan míì tó ọlọ́run ní falyahdhari alladhina yukhalifuna an amrihi an tusibahum fitnatun aw yusibahum adhabun alim ipe ẹ bẹ̀rù ẹ bẹ̀rù ẹ jìnnà sí láti máa ṣe mukhalafa èyí ni pé kẹ́ ẹ máa ṣe ìyapa pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam kánàbí kò ní kẹ́ ẹ ṣe báyìí kẹ́ ẹ ṣe nǹkan mi kánàbí kò kẹ́ ẹ má ṣe báyìí kẹ́ ẹ ṣe gbogbo ẹni tí ń bá ń ṣe ìyapa pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lórí àwọn òfin tí anabi ń ṣe an tusibahum fitna kó pé fitina ó dé bá wọn lé ayé aw yusibahum adhabun alim àbí ìjìyà ọlọ́run ẹlẹ́ta ẹlẹ́ro yóò dé bá wọn torí pé wọ́n ṣe ìyapa pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam èyí ni pé ìdí inú ti arákùnrin yìí tí o fi le lo ọwọ́ rẹ̀ títí o fi kó nílé ayé lẹ́yìn ìgbà tí anabi sallam sọ pé jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ tó lólóhùn ò lè ṣe anabi ni o sì ní lè ṣe náà so kì í wá ṣe oúnjẹ nìkan ni ò lè jẹ gbogbo ohun tí ń fọwọ́ ọ̀tún ṣe tẹ́lẹ̀ kò wá lè fi ṣe nǹkan kan mọ́ so ọlọ́run kí ó sọ wa sọ gbogbo orú àwọn ìwà pálapàla èrí tí Islam lòdì sí táwọn rò pé bóyá à ń ṣe ọ̀làjú ni ó di dandan kí mùsùlùmí kó ṣọ́ gbogbo àwọn nǹkan tí anabi sallallahu alayhi wa sallam tó bá pa wá láti rẹ̀ bẹ́ẹ̀ ti béèrè hadithi yìí afáàmù wa láti fi ṣe ìdá ẹ̀rí lórí àlùwàlá ni ok now mo wá fẹ́ ṣàlùwàlá instead tí màá fi kọ́kọ́ fọ apá ọ̀tún mi apá òsì mo kọ́kọ́ fọ̀ síwájú apá agbọ̀n ọ̀tún instead tí n kọ́kọ́ fọ ẹsẹ̀ ọ̀tún ẹsẹ̀ òsì mọ kọ́kọ́ fọ kí wájú kí n tó ṣe kí n tó fọ ẹsẹ̀ òsì tí èèyàn bá ṣe léyìí bá ń torí ipò gbàgbé àbá sì ṣe tí kìí ṣe pé ó ṣe láti fi lòdì sí òfin ànábì sallallahu alayhi wa sallam kò sí tó mú àlùwàlá rẹ̀ àlùwàlá rẹ̀ pé torí pé àtàyámúnù kọ́bùlẹ̀lì yẹsà nínú àlùwàlá súnnà ni súnà tí àwọn àfáà pè ní mukamilat èyí tó máa ń jẹ́ kí iṣẹ́ kó pé so àìṣe yẹn kì í ṣe pé iṣẹ́ náà ò sí iṣẹ́ náà kàn pé ni so ó ní àlùwàlá rẹ̀ tó bá sì fi kírun ọlọ́run ọgbàrún rẹ̀ tí kì í bá ṣe pé ó ṣe láti fi lòdì sí òfin anabi sallallahu alayhi wa sallam pàápàá jùlọ ó fi àwọn nǹkan tó lọ́lá ó fi sílẹ̀ láì ṣe so eléyìí ara rẹ̀ náà ló ṣe kì í kò ṣe ẹlòmíì so eléyìí ni àlàyé lórí àdìsí Aisha àdìsí tí ó wá ní iwájú ó ní àdìsí Nu'aym al-Mujmari ẹlẹ́ẹ̀kẹwàá عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل hadithi wọ́n gbà wá láti ọ̀dọ̀ nu'aym al-mujmari òun náà gbà wá láti ọ̀dọ̀ abu huraira ọlọ́run ọba kí ó yọ́nú sí wọn ó ní anabi sallallahu alayhi wa sallam sọ wípé àwọn àlùmọ̀ mi àwọn àjọ mi lóòjọ́ ń gbé ń de alkiyama wọ́n wà pẹ̀lú ìmọ̀lẹ̀ ní ojú wọn àtàpá wọn àtẹsẹ̀ wọn torí àmì àlùwàlá èyí ni pé àlùwàlá ó lapa lára wọn ìdínú tí ojú wọn fi ń ṣàìn gẹ́gẹ́ bí oòrùn pẹ̀lú apá wọn àti ẹsẹ̀ wọn so ẹnikẹ́ni tí ó bá wù nù yín kó fẹ́ kí ìmọ̀lẹ̀ tiẹ̀ kó gùn fẹ́lìyẹ fàál kó ṣe bẹ́ẹ̀ àkọ́kọ́ ó ní pé kẹ́lìmà famani istata'a minkum kìí ṣe ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ abu huraira ni eléyìí wọ́n ń pè ní mudraj èyí tí àlàyé rẹ̀ ó wà tí síwá nígbà tí a bá ń ṣe àlàyé hadithi náà àfààní wà fi lafdhin li muslim nínú ẹgbàwọ́rọ̀ tí muslim gbà wá lórí hadithi yìí ó ní ra'aytu Aba Hurayra yatawadda mo rí Abu Hurayra tó ń ṣe àlùwàlá ta ló lóun rí Nu'aym al òun ló rí Abu Hurayra tí ń ṣe àlùwàlá fa ghasala wajhahu wa apá rẹ̀ ó ojú rẹ̀ àti apá rẹ̀ حتى كاد يبلغ المنكبين منكبين títí ó fi fẹ́ dé èjìká rẹ̀ èyí ni pé nígbà tí ń fọ apá ó fọ débi pé ó fẹ́ dé èjìká ẹ̀ ó kọjá ìgbọ̀n. ثم غسل ثم غسل رجليه حتى رفع إلى ساقيه lẹ́yìn náà ló tún wá fọ ẹsẹ̀ rẹ̀ débi pé ó fọ ẹsẹ̀ yín débi ojúgun ó fẹ́ eh, kí ni wọ́n ń pè bí orúnkún náà ó fẹ́ dé rẹ̀. ثم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ìgbà náà ló wá sọ pé mo gbọ́ صلى الله عليه وسلم tó ń inna ummati yud'awna yawma al-qiyamati ghurran muhajjalina min athari al-wudu àwọn àjọ mi wọ́n wà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama tójú wọn mọ́lẹ̀ tápá wọn mọ́lẹ̀ tẹsẹ̀ wọn mọ́lẹ̀ torí ghurr ó ní bó ẹni tí ó bá rí ẹṣin rí lóríṣiríṣi àwọn ẹṣin kan wà tí wọ́n máa ní funfun níwájú gbogbo ara rẹ̀ pátá ó lè jẹ́ dúdú àbí brown ṣùgbọ́n níbi ojú rẹ̀ yìí funfun ní ọ̀jẹ̀ níbi apá rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin funfun ní ọ̀jẹ̀ so wọ́n wàá dá yàtọ̀ láàrin gbogbo àwọn ẹṣin téèyàn bá nírú ẹṣin yun gbogbo bí ó wà èèyàn dá títí ẹ̀ mọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ so òní wọ́n fi ṣe ghur òní funfun tó wà ní iwájú muhajjal at-tahjil èyí tó wà níbi ẹsẹ̀ so ìdínú tí a fi tú pé ìmọ̀lẹ̀ ọ wà ní ojú wọn àti apá wọn àtẹsẹ̀ torí pé ẹsẹ̀ mẹ́rin ni ẹ̀sìn ni méjì iwájú ni apá tẹ̀yìn ni ẹsẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ẹsẹ̀ la máa ń pè torí pé ń fi ń tẹ̀lẹ̀ ni ṣùgbọ́n àwọn èèyàn àìfi àìfi apá tẹ̀lẹ̀ ìdínú tá a fi pe ẹsẹ̀ rẹ̀ ní apá torí pé gbogbo mẹ́rẹ̀ẹ̀rin ó fi ń tẹ̀lẹ̀ ni mo rò kó yé wa. نعم سو so, أبو هريرة واني فمن استطاع منكم أن يطيل غرته وتحجيله فليفعل ẹnikẹ́ni tó bá wù nù yín abẹ́ni tó bá rọ̀ lọ́rùn láti jẹ́ pé ìmọ̀lẹ̀ tiẹ̀ yóò gùn kó ṣe bẹ́ẹ̀. bákan náà àfáàní wọ́n fi lafdhin lè muslim níbi láfàzí míì tí imam muslim tó gbà wá nínú tíra àti tiẹ̀ ó ní sami'tu khalili yaqul mo gbọ́ tí olólùfẹ́ mi onítàní anabi sallallahu alayhi wa sallam abu huraira ló ń pè anabi sallallahu alayhi wa sallam ní olólùfẹ́ rẹ̀ so ó fi ń kọ́ wa pé ó wà nù tí a tí a ó wò nínú ìmánì wa ipe ká nífẹ̀ẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n báwo la ṣe nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam eléyìí kì í ṣe àyè ọ̀rọ̀ náà torí pé àwọn àfáàní li kulli maqamin maqal gbogbo àyè lọ́lọ́lọ́ tiẹ̀ nígbà tí ọ̀rọ̀ ọ̀rú èèyàn bá wá a ó sọ. so ó ní anabi sallallahu alayhi wa sallam sọ pé tablugu hilyatul ah, mu'min al-mu'min haythu yablugu al-wudu al ó ní ọ̀ṣọ́ ọ̀ṣọ́ ni wọ́n pè ní hilya ọ̀ṣọ́ ìbò máa ń fi ọ̀ṣọ́ sí. Si ọrùn ọwọ́ ṣùgbọ́n ní tí ọ̀sọ́ bá dójú ọ̀sọ́ wọ́n tún fi sí ẹsẹ̀ náà so ni anabisa alayisalam ni ọ̀sọ́ múmìnì yóò dé gbogbo bi tí omi àlùwàlá rẹ̀ dé ọ̀sọ́ rẹ̀ yóò dé gbogbo bi tí omi àlùwàlá rẹ̀ dé so èyí ni ti Abu Hurairah tó gbà wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam bet tí a bá fẹ́ ṣe sẹ́rí hadithi náà ó ní àfa tí wọ́n kọ́kọ́ pè ní nu'aym ibn abdullah al-mujmari al-madani al-faqih ṣé àsìkò wà bá náà ó kú tọ́ náà àfa tí wọ́n pè ní nu'aym al ó ní nu'aym ibn abdullah al-mujmari arákùnrin àti ará Madina ni alfaqi àgbàlagbà nínú àwọn àfáàní nínú tábìrì mawla ali Umar ibn Khattab àwọn òbí ẹ̀ ẹrú ni wọ́n nílé Umar ibn Khattab tí ó tó tó tú okùn ẹrú lórí wọn kana yubakhiru masjid anabi sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ tí máa ń ṣe ni pé òun máa mú àwọn tùràrí èyí tí wọ́n máa ń fi albukhur èyí tí wọ́n máa ń fi sínú ògùn náà olóò máa ń fi sínú mọ́sálásí ànábi sallallahu alayhi wa sallam iṣẹ́ tí wọ́n máa ń mà nù. lẹ́yìn èyún òní kéwútínké lọ́dọ̀ abu huraira bàbá àgbà afáàrẹ̀ náà ni abu huraira torí ó jókòó pẹ̀lú abu huraira ní ọdún twenty years ogójì ogún ọdún ló fi jókòó lọ́dọ̀ abu huraira tó ń kakéwù bákan náà ó kà kéwú lọ́dọ̀ ibnu umar abdullahi ibnu umar àti jabir ibnu abdullah àti àwọn míì náà nínú àwọn sàbí anabi sallallahu alayhi wa sallam nínú àwọn ọmọ kéwú ti tiẹ̀ inú wọn imam malik ó wà nínú wọn malik ibnu anas àti ala ibnu abdulrahman àti sa'id ibnu abi hilal àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n pọ̀ so imam malik ó gbà wáyé pé òun gbọ́ láti ọ̀dọ̀ Nu'aym al-Mujmari ó ní jalastu Aba Hurayra ishirina sana mo jókòó láti ka kéwú lọ́dọ̀ Abu Hurayra ní ogún ọdún a ó rí i pé àwọn yìí wọ́n ní sùúrù púpọ̀ láti jókòó ka kéwú kò àwa tòní tó yẹ pé kíákíá la fẹ́ di àfà so tá a bá ti rọ aka àlàrí wa báyìí làánà ọba gbá wáàzí mú so kí ni ti ń kà ní ogójì ogún ọdún ṣé gbogbo tí Abu Huraira mọ̀ ní hadith ọdún márùn-ún tó láti kà ọdún mẹ́ta ò tó láti kà Abu Huraira gan fúnra ẹ̀ ọdún mẹ́ta péré ló pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kì í ṣe pé bóyá hadithi tí Abu Hurairah ń kọ́ wọn nìkan ni ntí wọ́n ń kà lẹ́kọ̀ọ́ wọ́n ń kọ́ ẹ̀kọ́ mọ́ṣẹ́ ni wọ́n ń kọ́ ẹ̀kọ́ mọ́ṣẹ́ torí pé alukur'an nìkan tí wọ́n bá ha wọ́n ń ha pẹ̀lú yíha rẹ̀ àti mímọ̀ gbogbo tó túmọ̀ sí pẹ̀lú fi ṣiṣẹ́ tí wọ́n bá gba aya mẹ́wàá péré nígbà tí wọ́n bá ha sórí tán wọ́n mọ̀ kí ni ìtumọ̀ aya yẹn bẹ́ẹ̀ ni wọ́n sì fi ṣiṣẹ́ kó tó di pé wọ́n lọ gbà míì tí wọ́n á kọ́ ẹ̀kọ́ kéwú pọ̀ mọ́sẹ́ ìdínú tí ẹ̀yin ló kúrò nínú kéwú tiwa lónìí tẹ́ẹ̀bì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jẹ́ àfa lónìí ẹ rí i pé iṣẹ́ wọn ìṣiṣẹ́ àfa èyí ni pé iṣẹ́ tí ń jáde láti ọwọ́ wọn ó lòdì sí tí wọ́n ń kà ní kéwú tó yẹ pé àwé kan mú kí ọmọ gbé kínní kan jáde ń jẹ́ òní nínú. No, facebook mo rò pé wọ́n ní bóyá Zakir Naik lọ́kọ́ ipe ọ̀tá tí Islam ní tó tóbi jù lónìí ó ní ignorant ó ní àìmọ̀kan tí ń bẹ lára mùsùlùmí so ẹnikẹ́ni ẹnikẹ́ni tó bá rí aláìmọ̀kan mùsùlùmí yun yóò wá rò pé bóyá òun gangan ní Islam kò ní mọ̀ pé iṣẹ́ rẹ̀ ọ̀tọ̀ Islam ọ̀tọ̀ so ẹnikẹ́ni tó bá ríru àwọn àfa àbáwọn yóò wá rò pé iṣẹ́ tá a fa ń ṣe gangan ní Islam ń bò kọ́ máa ń kéw àìmọye àwọn ọmọ tó kọ́ ń kéw ló ti bá sùn ńgbà tó ń tó ń tó jókòó lé táwọn obìnrin wa ń bọ ẹ bá wa ṣe istikhara ẹ bá wa ṣe yí ẹ bá wa sọ̀hún àwọn ìyàwó ìyàwó gbogbo wọn ló ti bá sùn so àwọn tó bá mọrú èèyàn pẹ̀lú àfáàbá nísìn wọn á rò pé Islam ni wọn ò ní mọ̀ pé iṣẹ́ tiẹ̀ lọ́tọ̀ àfáà lọ́tọ̀ so àwọn tí wọn wọn kọ́ kéwù tí wọn pọ̀ mọ́sẹ́ ni ọlọ́run ọba kí ó tún wá ṣe. dà pé àsìkò ti tó àwọn dúró báyìí èyí tí a sọ ọlọ́run ọba kí kó fún wa ńláàdá rẹ̀ èyí tí a ṣe àṣìṣe ń bẹ ọlọ́run ọba kí ó mójú kó fún wa. Wa alaikum salaam. ṣé èèyàn lè si ṣe àdúrà the second thing ṣé èèyàn lè báyà ṣe ìsìnkára. naam èèyàn lè ṣe àdúrà but kì í ṣe iṣẹ́ ni kì í ṣiṣẹ́ ó ní àwọn àǹfààní tí ń bẹ ní àárín ara wa gẹ́gẹ́ bí ọmọ ìyá mùsùlùmí lórí mùsùlùmí ó láwọn àwọ̀ kan tí ń bẹ láàrin àwa irú rẹ̀ ó wà nú ẹ̀ e so àwọn ipe bóyá tí n bá tí n bá wò pé ọmọ ìyá mi ó dáa níwà ó mójú tẹ́sìn ó mójú tó súnà nabi sallallahu alayhi wa sallam mo á ní bùkátà tí mò ń bẹ ọlọ́run lórí ẹ̀ kò burú láti sọ pé dákun ràn mí lọ́wọ́ rántí mi nu àdúrà rẹ̀ nǹkan báyìí ó ní bùkátà mi rántí mi nu àdúrà rẹ̀ anabi sallallahu alayhi wa sallam nígbà tí Sayyidina Umar tó lọ sí umra ó ní kó rántí àwọn nínú àdúrà rẹ̀ anabi gan fúnra ẹ̀ ló ń sọ fún kí Umar kó rántí àwọn nínú àdúrà rẹ̀ bẹ́ẹ̀ kí wá ṣe pé bóyá iṣẹ́ ló gbé fún tí ó sanwó fún so àdúrà yìí ṣe àdúrà ìbáàdà ni kìí ṣe iṣẹ́ tá a lè sanwó fún yàn kó ṣe fún ni so èèyàn fún rẹ̀ ó ní ó káwọ́ kété tí ó gbọ́ lọ́hùn ṣùgbọ́n kẹlòmí ọba yẹn ṣe àdúà òun gan fún rẹ̀ ó láǹfààní bẹ́ẹ̀ ni wọn ti ẹni tí wọn ṣe fún ó láǹfààní bẹ́ẹ̀ èyí tó dáa jù ó lé tá a ṣe fún tẹ́ni tá à ń ṣe fún gan ọmọ ipá ń ṣe àdúà fún mo rò pé yé wa àdúà èyí tó dáa jù ó ní kí n ṣàdúà fún ọmọ ìyá mi kan tí mo mọ̀ pé wà nínú ìṣòro tí mo sì ń ṣe àdúà fún ẹ pé òun gan tí mo ń ṣe àdúà fún ọmọ pé mo ń ṣe àdúrà fóun eléyìí ló dáa jù bet istikhara istikhara ẹ̀sìn ni torí pé ìrun ni àìbá ní kírun ìrun ni àìbá ní kírun so istikhara ìrun ló kì ní rákà méjì tó wàá ṣe àdúrà kan pé o fún ọlọ́yàn nínú tí o fẹ́ ṣe pé èyí tó bá da kọ́lọ̀ bọ̀ sí kọ́lọ̀ jẹ́ kó ṣe kì í ṣe pé àdúrà tá a máa ṣe tá a revision so àfa àtọ́ba bọ̀ ṣé ọ àrí vision pé iṣẹ́ ntọ́ fẹ́ ṣeun ọ̀dà lọ ṣe àbí ọ̀dà má ṣe àà istikhara tá a máa fi ọ máa fún ọlọ́run yẹn ni wípé nǹkan kan báyìí mo fẹ́ ṣe o mo wá fún ọlọ́run yẹn tó bá da kọ́lọ̀ òjò ṣèṣe tí ó bá da kọ́lọ̀ sẹ́rì mi kú mbẹ́ kó fún mi ní ètò da so istikhara èèyàn fún rẹ̀ ní máa ń ṣe ó pa dandan ká ẹ̀sìn ọ̀lẹ́ tá ló jẹ́ kí a máa lọ gbé iṣẹ́ fáwọn kan táwọn náà ò ṣiṣẹ́ mọ́ tó wọ́n jókòó tó yẹ pé táwọn náà mọ̀ ṣe nìyẹn Allahu alam naam aleykum salaam. Naam. well bó tilẹ̀ jẹ́ pé àti àti ṣe sharh hadith ọ̀hún akàn akàn akàn ká ìtumọ̀ rẹ̀ ni but sharh rẹ̀ inshallah tí a bá lẹ́mì títí ọ̀sẹ̀ tí ń bọ̀ ó ń bọ̀ wá ṣùgbọ́n kó tó dìgbà náà kì í ṣe tó burú jù torí pé ìyapẹ́ wà lọ́dọ̀ àwọn olùmọ̀ wípé sùn ti ẹ̀ dá ká kọjá ibi tí ọlọ́run wí wípé faksilu wujuhakum wa aydiyakum ila al-marafiqi wamsahu bi ru'usikum wa arjulakum ila al-ka'bayn gbogbo àwọn èyí tó lọ́n fi ìlà èyí ni pé ó dàbí pé al-ghaya al-ghaya ni pé òpin ibi tí iṣẹ́ yẹn ọmọ nù so sọ́dà ká kọjá ibẹ̀ so ìyapa wà lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn kò sí tó burú nù ẹ̀ torí pé Abu Huraira tó gbọ́ àgbọ́yé yìí ọgbọ́ láti bi ntọ́gbọ́yé nínú àdìsí anabi sallallahu alayhi wa sallam ni àwọn míì sì ni ha ah, Abu Huraira kì í ṣe hujja torí pé anabi ọ̀sọ́ mantuqa anabi ọ̀sọ́ lẹ́nu pé ẹni ọba wù nù yín ẹ fọ́ oríkè àlùwàlà kó dé apá àbí nkankan ah ntànàbí kan sọ ni pé alùmọ̀ rẹ̀ ọ wà lóòjọ́ gbẹ̀ndẹ̀ alìkẹ́yàmọ̀ ojú wọn mọ̀ pẹ̀lú ẹsẹ̀ wọn torí àmì àlùwàlà so eléyìí òfin hàn pé kí wọ́n fọ ọwọ́ àbí kí wọ́n fọ ẹsẹ̀ kọjá ibi tí ọlọ́run ní ká ṣe bẹ́ẹ̀ àwọn afáàmì ni kò sí tó burú nù ẹ̀ Allahu alam. Aleykum wo gbogbo hadith tá n kanu tíra gbogbo ẹ̀ pátá nínú Sahihaini ni wọ́n ti mú wá gbogbo àwọn hadith náà ń pè ní muttafaqun alayhi àwọn ni first grade nínú hadith so kì í ṣe pé bóyá bìnnà ohun tá a sọ ni pé faman istata'a minkum an yutila ghurratahu falyaf'al yẹn Abu Hurairah ló sọ ara ẹ̀ kì í ṣe pé ọ̀rọ̀ anabi ni sallallahu alayhi wa sallam ó wà nínú àwọn science of hadith tó ń pè ní almudraj èyí ni pé lẹ́yìn gbà ń sọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tán Abu Huraira wá sọ tiẹ̀ wọn wá dayanrí pé kọ́ọ̀là Abu Huraira so wá dàbí gbàtọ́ yẹ pé continuation ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ni mo rò pé wa so ọ̀rọ̀ ọ̀rọ̀ Abu Huraira ni kì í ṣe ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam and then kì í ṣe pé bóyá da'if àbí nkankan kò sí ti kò sí da'if nù ẹ̀ hadith ni tó tó fẹsẹ̀ rinlẹ̀ wallahu alam ah, mo rò pé yá wa alhamdulilayi wa bàálẹ̀ بسم الله